الأكبر في الدفاع فمبتدي وهو المعين على مدار المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين بحمده لا تقذفونا بالشهود فإن وسلما سرنا على نهج محمد وبقولنا شرع الشريعة لسنا وعلى مقولته لكلمة نهتدي ولكل قول نستدل بها آية أو بحديث المستقيم المسند وإذا تعارضت النصوص فهمنا لرسول سعادة نبي همتنا تبي إنا نرى التقليد باها قاتلا حجبا الركود عن الطريق لأرشد وهارب التقليد طول زماننا مع عدنا للعالمين المتجاني وإذا بدانا باجتساس جذوره على كل قلب خائف متردد لا تغزر الإخوان في حلقاتنا عالم أو طالب مشط رشد لرأيت علما واتباعا صدقا بسنة كالله دون تردد أنزل قد إلى مصابيح يوضع طلعوا على دنيا طلوع الكرقد ليس النبي فأحسن في رسله فعلى قيد رزقه سر مهتدي ليس المناسب همنا ومرادنا كلا ولا تغلب في يسير يا معشر الإخوان سيروا وهبشروا وجبوا بنصر الواحد المتفرد سيروا على نهج الرسول وصحبه لا تعبه بلا تميز متمرد ويتمنها للبرية كلها إنا بغير محمد لهم مقتدر الدين قال الله قال رسوله ومنادي مرشد ومنادي الله أكبر مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni òní ọpẹ́ orin tí ó ga jù tọ́lọ́run ṣe fún mi àti èyí òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé òṣèlèṣẹ́ ní kọ̀ọ̀kan wọn abẹ́lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ kí Islam wúlò fún wa nínú sàárè abẹ́lọ́run kọ́lọ́n jẹ́ kí islam wúlò fún wa ní gbangba tààlìkì àmà abẹ́lọ́run kọ́lọ́run kó lo islam fún wa kábí jẹ́ ní àlìjẹ́ náà kọ́lọ́run má jẹ́ kí a fi jẹ́ ẹni náà. lẹ́wọ̀n àgbà náà adúpẹ́ àlàáfíà tọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́run kó má gba àlàáfíà ní ara ẹni wa àlékún àlàáfíà kọ́lọ́run kó ṣe fún ẹni kọ̀ọ̀kan wa àwọn tí ò lálàáfíà kọlọ́nkọba fún wọn ní àlàáfíà lẹ́yìn náà a dúpẹ́ ìpè agbègbè wa tá a wà yìí ọlọ́run fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ kọlọ́run má yọ ìfọ̀kànbalẹ̀ ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọlọ́run kó tó bá a ṣe sí agbègbè yìí gbogbo àyè tí ò wá sí ìfọ̀kànbalẹ̀ kọlọ́run kó bá a fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ abẹ́lọ́run ìbárawa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kọ́lọ̀ ń darí èmi tí máa máa bá wa sọ àti ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ̀ kó darí títí náà síbi tí ọlọ́run ọba tó fẹ́ kí ẹ ti rí ẹ̀san lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ náà kọ́lọ̀ ń jẹ́ kó ṣe mi àti ẹ̀yin ọlọ́run kò ṣe wá lóǹfààní kọ́lọ̀ ń jẹ́ kárí ládá ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láyé bí àtọ́bàdíjọ́ gbé dàrú kẹ́yàmọ́. لا حول ولا قوة إلا بالله العلي العظيم تفسير سورة الإسراء Quran seventy nine òun náà ni a ti ṣe tẹ̀síìrì lánàá wọ́n kà fún wa ìta kàdé kó di pé a máa ṣe tẹ̀síìrì títọ́ yìí lọ nàbí sọlá seventy nine náà. أعوذ بالله من الشيطان الرجيم ومن الليل فتهجد به نافلة لك عسى ọlọ́run ọba tí ọlọ́run ga ó ṣàlàyé fún wa lánàá wípé ọlọ́run ní àwọn díẹ̀ nínú alẹ́ fata ajadi fi bihi máa jẹ́ ẹni tí ó máa ṣe tahajud ìmáa jìnnà sí oorun tí ó sì dìde ńlẹ̀ tí wà á yan nàfílà níbẹ̀ kọ́ jẹ́ni tí ó máa ṣe nibe níbẹ̀ ìyan ati àti ìmáa ṣe àwọn adhikar ìmáa ṣe àwọn. ìrántí ọlọ́run ọba ìyẹn náfìlà ó wà nínú tahajjud ìmọ̀ọ́sẹ̀ àdìkárù náà ó wà nínú tahajjud èyí tó jẹ́ pé ẹni tó bá ṣe àdìkárù tó yẹn náfìlà àdìsí wá pé tí ò bá ti rántí béèrè nǹkan kan ọlọ́run ọba ní òun fún un ju ẹni tó jẹ́ pé òru rẹ̀ ìbéèrè nìkan ló fi béèrè lọ ọlọ́run sọ fún ànábì wa. nípa títà nábì dandan ni ó máa jẹ́ nípa títí wa yóò máa jẹ́ nǹkan tá a fẹ́ fún wa òun náà ni pé ká dìde lóru kí a jẹ́ ẹni tí ó jìnnà sóorun tá a sì wá yan náfìlà tí a tún wá ṣe àwọn àrántí fún ọlọ́run ọba tábà wá tún wá ní àdúrà kan tó bá tún wà ń gbá náà àtúndì bẹ̀ lọ́wọ́ ọba pẹ̀lú ẹ̀ náà. àṣà àyè ọlọ́run náà fi lọ́tọ̀lọ́k yóò máa jẹ́ nǹkan tí wàá nàbí tí yóò máa jẹ́ àdáni fún ọ ìjẹ́ dandan rẹ̀ yóò máa jẹ́ àdáni fún ọ àwọn tó kù kò ní jẹ́ dandan lé wọn lórí auna filatanlak yóò máa jẹ́ rọ́fù darajat ìgbé ipò ga fún wa ànábì torí pé àwọn tiwa ọmọ ń jẹ́ nǹkan tí wọ́n bá fi ń rìmúfù àwọn àṣìṣe wa nínú ọ̀rọ̀ tá a bá kí òun náà ni ọmọ ń jẹ́ ọlọ́ni náà fi látàn lak kọ́ máa jẹ́ àdáni fún ọ wà nábì àbí kó máa jẹ́ ntí ó máa jẹ́ àlékún ipò gíga fún wà nábì asa anyebe asa. asa anyebe asa ka rabbuka maqaman mahamuda ọlọ́run bá ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun ó gbé ìwà ànábì dìde ní ààyè kan èyí tó jẹ́ ààyè ẹ̀yìn ààyè yìí wọ́n máa yin ìwà ànábì bẹ́ẹ̀ wọ́n sì máa yin ààyè yìí yẹ̀dìbùtù wú àwàlúwìnà wà àkèrò gbogbo àwọn ẹni iwájú àtàwọn ẹni ẹ̀yìn òun náà ni wọ́n máa jowú ààyè yìí tọ́lọ́ máa gbá ànábì sí ìjọba ìdàkẹ́ àmọ́ àwọn àfáà làmá wọn sọ fún wa wípé òun náà ni àṣàfà àtúnkúbúrọ ìpẹ èyí tọ́lọ́wọ́n bó fi wá sí ìdájọ́ lọ́dọ̀ àwọn èèyàn tó jẹ́ pé òun náà nìpẹ́ tó ga jù òun náà ni ọlọ́wọ́n bá ń sọ ń bẹ́ẹ̀ lánàá ti kà fún wa gbogbo àwọn nǹkan dánàbí dání tó jẹ́ pé àwọn ànábì yòókù wọn ò bá ní ṣùgbọ́n ilé ìkan nínú ẹ̀ lélẹ́yìí òun náà ni màkọ́ọ́mà màhàmúdà nínú àlùwàsílà ànábì náà ló ní àyè kan nínú àlùjánnà tó lọ́wọ́ agbẹ́fà ànábì tó ti fẹ́ nìkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọlọ́ba ló ń gba ànábì sí àyè kan tí gbogbo àwọn èèyàn tí wọ́n máa yin àyè náà náà mú. ربي àbẹ́bí mọ̀ ẹ sọ pé àwa náà ó yẹra fáwọn náà náà máa ṣàdúrà yìí rọ́bì àdìkìndì ìwọ ọlọ́run máa mú mi wọnú ìbáadà gbogbo tí mo dá àfa mú wa èyí tó kó gbogbo ẹ̀sìn nìyẹn àdìkìndì fi ìbàdàtìk máa mú mi wọnú ìbáadà rẹ so mudikalan sidiki ní ìmúwọ́ èyí tó jẹ́ ti òdodo ìyẹn ni pé kọ́mọ̀sì kárí mi bẹ́ẹ̀ mudikala ikhlas kó jẹ́ pé màá máa wọnú bàdà rẹ pẹ̀lú ìkíláàsì pẹ̀lú ìmọ̀ àṣẹ nítorí ìwọ ọlọ́run nìkan nìkan ló ń jẹ́ ọmọ ajẹ́ so wa akurijini wa akurijini min ibadatik jẹ́ máa parí ìbádà rẹ ìbádà kọ̀ọ̀kan tí wọ́n bá ń ṣe ọlọ́run jẹ́ kí n máa parí ìbádà náà ní mọ́kúrajà sídìkì ní ìparí èyí tó jẹ́ wípé ìparí tí ó ní kíláàsì nínú tí ò ní máa ní kárí mi nínú tí a bá ti lè bẹ̀rẹ̀ ìbádà kan tí ó bá ti fi ìyáwó bẹ̀rẹ̀ tó fi kíláàsì bẹ̀rẹ̀ ìbádà yẹn ò lè ṣe kíni o kò ní bàjẹ́ lóòótọ́ ni ìyáwó lè wá láàrin ṣùgbọ́n tí a ti dà fáhàn rẹ̀ tó ti prevent tiẹ̀ kò ní ní jẹ́ nǹkan tó gbé yóò ba ìbádẹ́ yẹn jẹ́ sùmọ́tẹ́ bá mi bi ìyá ò bẹ̀rẹ̀ ìbádà ìbádà yẹn yòó ní kọ́dà tó gbé ní àárín ìyá tó sọ pé ah, òun ò ṣe ìyá òun mọ́ àbí wọ́n gbé ìbádà tó jẹ́ pé àtàjà zàkó tó lè pín yẹlẹyẹlẹ bóyá sàárà àṣìṣe èyàn ti wá ná bí inú one thousand èyàn ti ná five hundred èyàn wá sí àfẹ́ ná five hundred míì ọ̀hún ọ̀hún afẹ́ fi ìyá òun sí ìyá òun máa bàṣẹ́ di àtàwọn nǹkan míì tí máa ba iṣẹ́ èèyàn jẹ́ tó lè jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa wọnú ìbáadà láì ní jẹ́ pé nínú ẹ̀mí nǹkan tí ó ba iṣẹ́ rẹ̀ jẹ́ kó dẹ̀ máa kú nínú ìbáadà láì ṣe pé nínú ẹ̀mí nǹkan tí ó ba iṣẹ́ rẹ̀ jẹ́ tẹ̀bí dẹ̀ máa ṣiṣẹ́ tán ó tún lè bàjẹ́ lẹ́yìn ìgbà náà ìlà tó ti lu sọ̀dàkọ́ ti kọ́ bèlèmọ́ni wàlúkàlà so àdúrà ìwá ni ẹnì kọ̀ọ̀kan wa náà á máa ṣe Allahumma àdìkìlì. àdìkìlì mo lè kọ̀ lọ sí ilé. máa mú mi wọnú gbogbo ìbádà tí mo bá fẹ́ ṣe fún ọ ìmúwọlé tòdodo èyí tí ó jẹ ti ìkíláàsì bí láàrin yá ìn náà máa mú mi jáde kúrò nínú gbogbo ìbáàdà tí mo bá fẹ́ ṣe ní ìmújáde tòdodo ìtẹ́gbéyọ́ ní ìkíláàsì bìdúrín rìíyà náà. ìwọ̀n jẹ́ àárín mi lọ́dún ọlọ́run á ṣe fún mi látọ̀dọ̀ rẹ sòlítọ́nà ìtumọ̀ àkọ́kọ́ ṣe fún mi látọ̀dọ̀ rẹ ujatan ẹ̀rí sọ èyí tó jẹ́ yí pé tí ó fojú hàn dáadáa máa ràn mí lọ́wọ́ kí n lè bá a máa dá òdodo mà kí n máa rí ẹ̀rí tí ó fojú hàn dáadáa ṣèyí gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ bá fẹ́lẹ́ yìí tànàbí ọlọ́run fi máa bẹ lọ́wọ́ bí kọ́lọ́run fún ẹni kú wàtàn agbára èyí tó yẹ yóò fojú hàn pé agbára ni máa ń ráyàn lọ́wọ́ láti lè fi òfin ọlọ́run bá múlẹ̀ èyí tí wàá sí gan ò lè ṣe agbára máa ṣe náà. وقل جاء الحق وزاق الباطل sọ pé já òdodo ti dé islam ti dé ìwọ́tọ̀ jẹ́ ànábì ti dé kùránì ti dé sọ fún wọn bẹ́ẹ̀ wàzà akọlbà àtìlù ìbàjẹ́ irọ́ etí ọ̀dà òòṣà bíbọ gbogbo nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ń pè lọ́lọ́run tí èso ọlọ́run ọba gbogbo ẹ ti fìdí rẹmi nígbà tó dodo dé náà. ẹ̀rí irọ́ ìmáàdì tí máa fìdí rẹmi ni máa alẹ́ ak nígbà tó dodo bá ti dé ìṣesí irọ́ nìyẹn irọ́ òtún ní lè gbórí mọ́ nígbà tó dodo bá ti dé sọ eléyìí níbi tí a bá tẹ̀síìrì dé ní àná wọ́n kà fún àwọn àyàtì láti kùránì eighty two òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kà fún wa bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì lónìí abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá a sọ lọ́rùn. أعوذ بالله من الشيطان الرجيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الرحمن أعرض ونهى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنبئن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا رحمة من ربه إن فضله كان عليك كبيرا قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا ọlọ́ọ̀bá tí ọlọ́ọ̀rẹ́ ga ó ń ṣàlàyé fún wa aya tí adébẹ̀ aya eighty two nusratu sọ̀rọ̀ Quran seventeen ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ní wa nunazzilu minal Qur'an. wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. ọlọ́ni àwa ọlọ́run ọba nunazzilu minal Qur'an àwa là ń sọ̀kalẹ̀ minal Qur'an àwọn àfa àkọ́kọ́ wò pé mí yìí àwa là ń sọ̀kalẹ̀ irú mí wòlélẹ̀ aráàfin járì ìbò làlùfẹ́ túmọ̀ rẹ̀ tó gbé tún aráàfin járì pọ̀ gan àwa là ń sọ̀kalẹ̀ kí ni mo fún níbí máa ń wà ṣìfà hùn nǹkan tó bá jẹ́ ìpẹ́ wàrà màtún ntọ́ jẹ́ àánú lílmọ́mìnínà àwa là ń sọ ntọ́ bá jẹ́ ṣìfáù ntọ́ bá jẹ́ ìwòsàn sorry ntọ́ bá jẹ́ ìwòsàn wàràmàtún àti nǹkan tó bá jẹ́ àánú lílmọ́mìnínà fún àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ mọ́mìnínà ẹ̀rí wọn ni tábà ní pé àwa là ń sọ̀kalẹ̀ sọ̀tí mìíràn bá jẹ́ àtẹ̀bù ìdíyà ìyẹn ni pé díẹ̀ nínú díẹ̀ nínú kùránì kùránì ní gbogbo rẹ̀ pátá yányán òun lọ́wọ́ kọ́ jẹ́ ṣìfà òun gbogbo ẹ̀ lọ́wọ́ kó jẹ́ ìwòsàn tá a bá ti wá sọ yìí pé níyẹn jẹ́ tẹ̀bù ìdíyà ìyẹn ni pé tá a sọ ni pé anna ba'dal Qur'an laysa shifa'a ìyẹn la sọ pé àwọn kan ní Kùránì o kìí ṣe kí ni o ìwòsàn nìyẹn bẹ́ẹ̀ náà ni kìí dẹ́ ṣe àánú nìyẹn tí wọ́n rà dẹ̀ mọ̀ pé gbogbo tó wà ní Kùránì kò síbi téèyàn lò sí tí ò ní máa jẹ́ ìwòsàn bọ́lọ́wọ́n ọba ti ṣe síbẹ̀ nìyẹn so yóò máa jẹ́ ìwòsàn fún gbogbo rẹ̀ bàtà yanyan bó jẹ́ pé àwọn àfa kan dáhùn pé kò sí tó burú dàbí kó jẹ́ ní ìtẹ̀bù ìdíyà wípé ní tí wọ́n ń sọ ni wípé àwọn kan wà tó jẹ́ wípé ọ wà fún àwọn mùsùlùmí gbogbo tó wà fún àwọn mùsùlùmí níbẹ̀ tọ́lọ́ fi sọ̀rọ̀ àwọn mùsùlùmí gbogbo ẹ̀ pátáyáyá oní ọmọ jẹ́ ìwòsàn àwọn mùsùlùmí àwọn tó jẹ́ ti àwọn kèfèrí àwọn kan wà mẹ́tẹ́ pé ọlọ́run ọba fi sọ pé ẹ bá jẹ́ kèfèrí yóò jẹ́ ẹni ìpàdánù pé ìlọ́lọ́run ọba yọ kúrò nínú ẹ̀ ṣùgbọ́n ètò sàfojúwọn náà ni pé gbogbo kùránì látòkè tó fi délẹ̀ àtà ètò ọlọ́run ọba fi bú àwọn tó ń jẹ́ àwọn kèfèrí tó fi bá kèfèrí wí. gbogbo ẹ̀ pátá kíkà tẹ bá ń kà wọ́n ọlọ́run ọba máa lò ní sábàbí ìwòsàn ọlọ́run ọba sì máa lò ní sábàbí àánú làwọn afáfẹ́ wa sọ fún wa wípé inú kíní yẹn kó jẹ́ ní ìtìdá ilẹ̀ gọ́ọ́yà òun náà ni wípé à ń sọ̀kalẹ̀ àwọn nǹkan tí ń jẹ́ ìwòsàn àti àánú látinú kùránì. No ibi tí wòsàn yẹn ti ń wá ibi tí àánú yẹn ti ń wá yóò máa jẹ́ kí ni ọ inú kùránì òun ti ń wá gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa àbí ká pè ní libayani lijins so àní máa rí wòsàn àní máa rí àánú àyàfi kó jẹ́ pé níbi ìran kùránì níta bá ti pè ní kùránì ni làá ti rí ìwòsàn àti àánú ọlọ́ọ̀bá wa yẹn pé ìwòsàn yìí àti àánú yìí ọlọ́ọ̀bá wa ní àwọn wo ló wà fún ọlọ́ọ̀bá ní lil mu'minin ó wà fún àwọn tí wọ́n jẹ́ mu'minin ṣùgbọ́n àwọn afọ àwa gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣàlàyé fún wa wọ́n ṣàlàyé pé kí ni wọ́n gbà lérò pẹ̀lú ṣìfáàó àwọn afọ àwa sọ fún wa wípé ṣìfáàó méjì ló wà alákọ̀ọ́kọ́ ṣìfáàó lè kùlù ẹlẹ́ẹ̀kejì òun náà ni ṣìfáàó lè abdàn Shifa ṣìfà ulikulub wà ṣìfà ulẹ̀ abdan ìwòsàn ọkàn àti ìwòsàn ara méjèèjì òun ni kùránì wá wòsàn kùránì wá wo ọkàn sàn bẹ́ẹ̀ ni kùránì tún wá wo ara sàn kí ni máa bẹ nínú ọkàn. àwọn ààrẹ ń bẹ nínú ọkàn kùránì yúdi ibú máa fìlì kùnú bímí amúrọ́d òun ni máa mú kúrò n ti ń bẹ nínú ọkàn tó jẹ́ ààrẹ nínú àwọn ààrẹ ọkàn òun ni kéèyàn máa doubt ǹjẹ́ bẹ ǹjẹ́ ànábì jẹ́ ànábì ǹjẹ́ kùránì fìdí múlẹ̀ lára rẹ̀ ni nínú àárẹ̀ ọkàn. òní kéèyàn ọmọ ṣe ṣírìkù kéèyàn ṣẹbọ sọ́lọ́hun nínú àárẹ̀ ọkàn òní kéèyàn ọmọ ṣe nífàk kọ́ máa jẹ́ pé yóò kórìíra ẹ̀sìn nínú rẹ̀ yóò wá máa ṣàfihàn bí ìgbà tó ń fẹ́ràn ẹ̀sìn nínú àárẹ̀ ọkàn òun náà ni zeyigo òun ni kéèyàn bíi tọ́lọ́hún kẹ́mi èèyàn máa ṣe tọ́lọ́hún inú ẹ̀ náà ni kéèyàn máa yapa ọlọ́hún ibẹ̀ lọ́wọ́ gbogbo eléyìí pátá yáyá téèyàn bá jẹ́ pé ọba mọ̀túmọ̀ kùránì àbí tí wọ́n bá ń ṣàlàyé fún ntí bẹ́ẹ̀nù kùránì yóò mú gbogbo àwọn aburú ìkó ní inú ọkàn rẹ̀ lẹ́yìn wá gbà náà ó tún wá jẹ́ shifaul abdan òun náà ni tún máa ń jẹ́ ìwòsàn fún ara kùránì a máa wo yẹn sàn nínú àwọn nǹkan tí bá ń ṣẹlẹ̀ sí yẹn ní ara béèyàn bá ti nígbàgbọ́ sí tó bẹ́ẹ̀ náà ni kùránì ti máa ń wo yẹn sàn ìkànnà àwọn afáwọn Ibn Qayyim al-Jawzi wọ́n ní àwọn ní nǹkan kan tí máa ń ṣe àwọn nínú ara èyí tó jẹ́ pípa táwọn àwa wá ṣe hajj àwọn wá jẹ́ ẹni tí ó múnú omi zemzem. -zem àwọn wá jẹ́ ẹni tí ń kà síbẹ̀ àwọn àyà inú alukurani karim nínú àwọn àyà náà ni pé àyà wà nínú zemin alukurani máa wà shifa'un wa rahmatun lil mu'minin ọlọ́run ọba sì wo àwọn sàn pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn so látara bẹ́ẹ̀ kùránì a máa jẹ́ ìwòsàn fún àárẹ̀ tí bá tún bẹ nínú ara fún kíkà sí ara a máa jẹ́ ìwòsàn nígbà tí wọ́n sọ pé idán àwọn èèyàn pa anabisa salam ní idán ọlọ́run ọba ọsọmọ àwìdàtàyìn ó sọ di nǹkan tí èyí sọ ọlọ́run ọba pé kọ́ máa kà á ó sì bẹ̀rẹ̀ sí í kà á ọlọ́run ọba ní kí mu àwìdàtàyìn yìí kó jẹ́ nǹkan tó mú gbogbo dáná tó mú kúrò lára ànábì ìyẹn sá ìyẹn fi díẹ̀ múlẹ̀ fún wa wípé quran kíkà a máa jẹ́ ìwòsàn fún ara bó ti jẹ́ ìwòsàn fún ẹ̀mí bẹ́ẹ̀ náà ni wàrà àmàtún lílmọ̀mìnì àwọn àfáà bó ni kùránì ti jẹ́ rámà kùránì jẹ́ rámà nítorí wípé ó máa ń jẹ́ sábàbù rahma ni tí nǹkan bá máa ń jẹ́ sábàbù nǹkan a lè sọ pé gangan ní jẹ́ nǹkan tó fẹ́ ṣe sábàbí rẹ̀ alukur'an yusabibu rahma kí ni wọ́n ń pè ní rahma alijanna ni wọ́n ń pè ní rahma tó ga jù òṣèlú ọba ni ọlọ́run sọ pé alijanna tẹ́ ń wò yẹn rahmati. sọ àánú mi ni àárẹ amubi a man àṣà mo máa ṣàánú pẹ̀lú ẹ̀ pẹ̀lú tó bá wù mí kùránì ni pé àwọn ọ̀rọ̀ bẹ n'inu ẹ̀ bí wọ́n ti pa tí wọ́n ní ká gbọ́dọ̀ jẹ́ ọ rahma fún wa nítorí wọn máa ṣe sábàbí òní jẹ òní ń sọ fún wa bẹ́ẹ̀ kùránì ni ó jẹ sábàbù rahma àárí àánú ọlọ́run ọba àánú ọlọ́run ọba òun wà pẹ̀lú ọlọ́run ọba sípàtún ìròyìn kan jọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba dàtíyà ni wọ́n pẹ̀lú ọlọ́run ọba àánú ò lè yẹ kúrò lọ́dọ̀ ọlọ́run ọba ń gbà kọ̀ọ̀kan ṣùgbọ́n rámọ̀ ọlọ́run ọba yìí òun jẹ́ nǹkan tó dádó ìyẹn jẹ́ kọ́lìkù yẹn àlìjẹ́nà òun jẹ́ màkùlùkù mí la méjèèjì náà lèyìn ó rí àánú ọlọ́run tí èyí yẹ kó lọ́dọ̀ ọlọ́run ọba èèyàn ó rí pẹ̀lú sábàbí pé èèyàn tẹ̀lé kùràhán bẹ́ẹ̀ náà ni àánú tó jẹ́ ti àlìjẹ́nà tọ́lọ́run ọba dá síbẹ̀ èèyàn ó rí pẹ̀lú pé kí ni o èèyàn ń tẹ̀lé kùràhán ọlọ́run sàlàyé fún wa yìí pé à ń sọ̀kalẹ̀ nǹkan tí ó máa jẹ́ ìwòsàn àti àánú fún kíni ọ ọlọ́ni yóò máa jẹ́ fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùmìnì òun náà ni eléyìí yóò máa jẹ́ fún àwọn tí wọ́n jẹ́ mùmìnì ọlọ́wọ́n bá sọ́nu sọ́tù fún silas aya forty four náà níbẹ̀ ọlọ́ni queen àbíkọ́ yẹ gbẹ́ká tó ka àyà náà ọlọ́run ọba ní wàlá yazidu zalimina illa khasara. ọlọ́run á ní ṣùgbọ́n Kùránì yìí wàlá yazidu alukur'anu kùránì ò lè lé nǹkan kún fún azọ́ọ̀lì mìíràn àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn tí wọn ò ní gbàgbọ́ sí Quran Quran ò lè lé nǹkan kan kú fún wọn ìlà kọ̀sáàrọ̀ àwọn tí wọn lọ́ọ̀sì ni ó máa wà fún wọn àwọn ò ní géènì látara Quran kò sí géènì fún wọn látara Quran ìpàdánù ni ó máa wà fún wọn látara Quran òfin rẹ̀ wọn ò ní tẹ̀lé wọn ò ní lò ó tún èyí tí wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ wọ́n ti lè ní àtoríko ni làwọn ó lò èdè abẹ́ lò bẹ́ẹ̀ àlìjànnú yóò ti bá wọn tọwọ́ bọ̀ wọ́n tún yọ wọ́n tún máa àwọn àtàlìjànnú ní wọ́n fẹ́ fi ṣe wòsàn wọ́n tún lọ mú kọ́ àlìjànnú wọ́n tún dà pọ̀ mọ́ wọ́n làwọn fẹ́ fi ṣe wòsàn wọ́n ní àwọn wọ́n ní ẹlọ́jú lẹ́gbẹ́ ẹlọ́jú tọ́lẹ́ẹ̀tì oríṣi àwọn nǹkan wọ̀nyí òun náà ni àwọn tó ń já wọn tí wọ́n ní gbàgbọ́ sí òun náà ni wọ́n tún máa ṣe pẹ̀lú Kùránì wàlá yazidu zalimin kùránì ò ní lékún fún àwọn tó jẹ́ kèfèrí illa khasara khusranu fi dunya wa khusranu fil akhirah lọ́ọ̀sì ló máa jẹ́ fún wa láyé lọ́ọ̀sì náà ló sì tún máa jẹ́ fún wa tó bá dijọ́ gbẹ̀ngàn kẹyàmà wọ́n pàdánù wọn ò ní rí àǹfààní kùránì láyé bí ìtorí pé kí ni wọn ò ní tẹ̀lé òfin tí kùránì gbé kalẹ̀ wọ́n kàn máa dààmú kí láyé ni wọ́n bá dijọ́ pé dàkẹ́ àmà kọ̀sáàrù tó wá ga jù náà ní kéèyàn máa jẹ tó wà nù ná òun náà ni ó tún wá jẹ tiwọn àbẹ̀lẹ́ wọn kọ́lọ́ méjì kí eléyìí ó jẹ tiwa. láyé bíi àwọn tí wọ́n já wọn kèfèrí gbígbọ́ tí wọ́n bá ń gbọ́ Kùránì kò lè wúlò fún wọn ilà búdán wà tẹ̀kìdìbán wà kúfùrà wọ́n máa jìnnà sí Kùránì ni wọ́n máa pè nírọ́ wọ́n máa ṣe kèfèrí sí i sọ̀rọ̀ bá dijọ́ pé dàkẹ́ àmà wọ́n tún wá jẹ́ tí ó wà pàdánù tàyàyà ọlọ́wà sọ́nù sọ́tù fusilat aya forty four tóun náà túmọ̀ irú aya àti àwa náà fún wa náà. ولو جعلناه قرآنا أعجميا لقالوا ọlọ́ni tí ó bá yẹ pé a bá ṣe kùránì ní tó yàtọ̀ sí lágbáwá ni. Làkọ́lù láwùlà àwọn ò ní àgbọ̀ ayá rẹ̀ yé ni àwọn lábáwá tó wà ń gbà náà wọn ò ní èdè tó fi sọ kalẹ̀ yé èdè tí ò yé wa ni wọ́n ṣe ń tú fún wa ní òjò yé wa ọlọ́run sọ ní èdè tí ó yé àwọn alágbára dáadáa lọ́lọ́run ọba sọ kalẹ̀. ọlọ́run ọba ní ṣé kùránì àkùránù àlìkùránù àjẹmíyù wàrọ̀sùn arábíyù bóò ni kùránì ò ti wá jẹ́ èdè míì ẹ̀ẹ́dá wa fi ránṣẹ́ wà jẹ́ lárúbáwá ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ẹ̀kan sọ wẹ́ẹ̀ gbé àà ah, ah. èyí èdè rẹ̀ gbóbìnrin jẹ́ ìbínú ọlọ́ni kùn. قل هو للذين آمنوا هدى وشفاء ọlọ́run ní sọ fún wa wípé kùránì yìí ó wà lílẹ̀dínà àmọ̀nà ó wà fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ó máa jẹ́ udan òun ni ó máa tọ́ wọn sọ́nà ìyẹn udan yóò tọ́ wọn sọ́nà tí wọ́n wà mọ̀nà ìlà rahma tí wọ́n fi wá débi àánú ọlọ́run ọba wàṣífàáhùn òun ni ó máa wọn sàn tí ó dẹ̀ máa wo ara wọn sàn ọlọ́ni wàlẹ́dínà. wàlẹ́dínà láàyè nínú nàbí àdáni ìrọ̀kọ́rù. ọlọ́ni àwọn tí ọ̀wá ní nígbàgbọ́ sí kúránì fi àdáni ìwàkùrù nǹkan tí ó jẹ́ nǹkan kan tó wúwo wọ́n ti gbé sínú etí wọn tí wọn ò fi ní gbọ́ kúránì náà. kúránì yẹn wá máa di fífọ́jú fún wọn wọn ò ní lè rí náà rárá náà. ọ̀la ìka yóná dáwọ́lá mi mọ̀ká dàrí. ọlọ́run ní gbogbo àwọn wọ̀nyí wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tá à ń pè ní mímọ̀ ká ní ba id láyè tó jìnnà tí ó sì nígbà tó wọ̀n bọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ti máa ń rí ọlọ́run bọ́rọ̀ wọn bí ó ti rí nìyẹn wọn ò ní gbọ́ nǹkan tá a bá ń sọ fún wọn so eléyìí tẹ̀síìrì ááyà yìí gẹ́gẹ́ bí àwọn àfárà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí láàyè ń tẹ́fì obìnrin Qur'an wọn ò lè ṣàǹfààní pẹ̀lú Qur'ani wà láàyè ìyì sọ ẹ bá ti jẹ́ kèfèrí ò lè sọ Qur'ani kàkà sọ àwọn tó jẹ́ mùmínì àwọn nìkan ọlọ́run bá máa ń lo Qur'ani fún àyàfẹ́ tó bá jẹ́ kèfèrí tó kó nu kúfùrù tó wá bọ́ sínú iman kùránì ọba àmọ́ wúlò fún ẹ bá tún wá wà nínú iman tó bọ́ sínú kúfù kùránì ò tún lè wúlò fún un bẹ́ẹ̀ mọ́ ọlọmọlẹ àwọn akóònù yín mọ níbọ sínú kófù náà. وإذا أنعمنا على الإنسان أعرض ونهى بجانبه ọlọ́run bá ti ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa ìṣesí àwa tá a jẹ́ ọmọ ènìyàn bọ́lọ́run ọba bó ti dá wa òun nìyẹn àwa tá a jẹ́ ọmọ ènìyàn ìṣesí ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ ènìyàn àyàfi ẹni tọ́lọ́wọ́n ọba bá fún ní imán òun ló máa là kúrò níbẹ̀ àsọpọ̀ àpé ìṣesí mẹ́rin lọ́mọ èèyàn ní ìṣesí kan nú ẹ̀ ètò ẹ pé òun ló pọ̀ jù fún ọmọ ènìyàn òun náà ni wọ́n fẹ́ ṣàlàyé fún wa nínú àyà yìí òun náà ni pé ìdá àni àmọ́ lọ́wọ́ àlẹ́ yìí bọ́lá ń bá ṣèdẹ̀kùn fọmọ èèyàn. ẹ̀rọ mi ènìyàn báyìí yẹ fọlọ́ obì ní àmì yọ ọmọ dunu yọ ọmọ fòkè inú rẹ̀ ń dùn bẹ́ẹ̀ bá yege nínú ìdánwò ẹ̀ ó ti dùn tọ́gbé ìdánwò tó níjì ni ẹbí inú ó ti dùn tí máa ké lórí kíní yẹn ṣe fún ara ṣùgbọ́n bá jẹ́ mú mi ni tí ọmọ ẹ̀ṣẹ̀ náà ni pé yọmọ dúpẹ́ fọlọ́run gbẹ̀dẹ́ wọn gbé tọ̀bí àti ọmọ yẹn ní bẹ́lá rẹ̀ láàyè ṣùkúrù wà kò ní dúpẹ́ fọlọ́run wà láàyè nìkúrù kò ní rántí ọlọ́run yọkà máa rántí pé ìgbà tó ń ṣe ẹ̀sáàmù yẹn mùsùlùmí náà fẹ́ẹ́ dáadáa mùsùlùmí tìrì yẹn dáadáa so àwọn akẹ́kọ̀ọ́ máa sọnù so òun ṣe bẹ́ẹ̀ dáadáa gan èmi gan ti pé tí máa gbà ní so ẹ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rú sí ìgbà kí ni sọ́ọ́ tó fi jáde o bàtà wá ọmọ náà ti mọ̀ pé tó wọn gbà nìyí sọlọ́tara bẹ́ẹ̀ ara wàhálà tọmẹyàn ni tọ̀bí atúlì insan tọ́lọ́ba sọrí fún ọ máa máa wo gbogbo àwọn kan tó ṣe nínú kinní yẹn yóò yẹ kó àṣìb ilé ẹ̀kọ́ wo ni pé ah ọlọ́run ló fún ọ ní kinní kò sì dúpẹ́ fọlọ́ kó o sì rántí ọlọ́run ọba ó ní ẹ̀wọ̀n rí ọmọ ènìyàn tọ́lọ́ba mú aládé tí dààmú bá dé ọ ìyá ọ̀hún á máa wò wípé kò lè dá ọmọ ẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀ ẹ̀rí yóò ní kò lè dá ìsàlàyé wọlé fún wa lẹ́yìn ìṣesí ọmọ èèyàn ni yọ wà máa yàtọ̀ alam yọ máa kẹ́ra àwọn bẹ ẹ ẹwọ yọ máa kẹ́ra kó ẹgbẹ́ kólẹ́gbẹ́ mi níjàre omi rí mi rí ní orí sí yọ kara mọ́mọ́ yọ kara mọ́mọ́ gbogbo wọn yọjọ wẹ̀ yọ máa ní ọ̀rọ̀ kí n lódù kara kékeré ń wọlé kí n lọ kí n sì gbogbo àwọn kábàá yọ bẹ̀rẹ̀ sí máa kara ṣùgbọ́n àfa sọ pé ẹ bá jẹ́ mú mi ní ìdànnẹ́ amí yàtọ̀ òye rọ́bìhì ẹ̀rí ẹ bá jẹ́ múmi ni nígbà tí dẹ́kun bá dé yọ̀tẹ̀ ibà fọlọ́run ẹni wọlọ́run wọlọ́run ràn mí lọ́wọ́ lórí gbogbo kínní wáyé ṣukuru yóò dùgbẹ́ fọlọ́run ọba yọ wàyí dandanwọ́ nígbà tí nira bá dé sọ́dọ̀ múmi ni yàtọ̀ dọ̀rọ̀ yọ ni ìwọ ọlọ́run wọlé gbèdé e sànú mi wàyé rí jùmínà lọ́wọ́ yọ wà máa kàn lọ́dọ̀ ọlọ́run ọba àfiyàtà o kọ́lá ọba dáàbò bo òun nínú àwọn wàhálà yẹn wà ìzálàtà máa yakọ̀ òfin yọ máa bẹ́ lọ́n pé wọ ọlọ́run ìtò ń bọ́ sínú èyí kọ́lá ọba yọ nǹkan nù ẹ̀ àwọn afáàní ẹ má ti lè fi ọ̀rọ̀ rẹ̀ mọ́ ọlọ́run yẹ̀kí fún bàlá àbùkù àdánwò rẹ̀ ó fúyẹ́ òun ni òní hypertension òun ni òní wàhálà ẹ lè wà ìwà ọ̀rọ̀ mọ́ ọlọ́run ẹ̀ẹ́rì tó bá lówó lọ́wọ́ tí ọlá bá dé tí kankan bá ṣẹlẹ̀ sí ẹ ẹ rí bí ó ti kọjá là inú nǹkan jẹ́ pé tí wọ́n gbé ẹ̀ẹ́dẹ́ gbé lọ́ba ṣe dáadáa fún inú kó gbé ìwà títóbi kó gbé wọ̀ pé mo ti sọ fún gbogbo yín pé èmi ni màá pàṣẹ jù yín màá lídìí gbogbo yín mo lídìí yín àbí lídìí yín so ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ọbẹ̀ ẹ̀rí àgbẹ̀wá ọ̀rọ̀ ẹ̀gbẹ́ gẹ́ni mo ti sọ fún yín èmi kápá ni tẹ́yẹ̀yẹ́ tí ò sí èmi jí so ìwà kíbúrìyà yóò wá wà lórí ẹ̀mí ẹ̀ ìwà mọ́tòmọ́tò yóò wà lórí ẹ̀mí ẹ̀ kò ní lè dúpẹ́ fọlọ́run wa yóò tún ti wá sọ̀rọ̀ jù yóò tún ẹ ẹ ọdún tó wá sí fún yẹn yóò wá dẹ̀sẹ̀ fún wájú ọlọ́run ẹlòmíì lọ́wọ́ ti sọ̀rọ̀ fún tọ́ra mọ́tò tuntun ẹ̀rí yóò ní wọ́n mu ọtí kí wọ́n ṣe gbogbo ẹ̀ yóò wá wá mọ́tò yẹn pẹ̀lú ọtí yóò wá gbé lọ ọlọ́run ní ọlọ́jà kòtò kò ní lọ forí sọlẹ̀ kò ní gbàgbé lọ́rọ̀ àbíkọ́ bí ọsibítù bọ̀ kó rí i pé yóò tún lálàáfíà nítorí pé kí ni ọlọ́run bá sọ̀rọ̀ fún olóhùn fẹ́ yọ ayọ̀ àpapàjánu sẹ́kọ̀ ara sí bọ́lá ti sọ̀rọ̀ fún kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó tún dìde lóru kó ṣe tààjùd kó ní wọ ọlọ́run mo dúpẹ́ o kì í ṣagbára mi ó ní nǹkan tó ṣe fún mi. ìmọ̀ ìrọ́ ni ọ̀rọ̀ ìrìn sílẹ̀ yóò lọ òun ti já sí òun ti ṣe kínní kan òun ti dé ibi tó ń lọ dẹ́mi yóò ọmọ èèyàn yóò wá ronú ronú ronú wọ́n wà ní ẹtì develop hypertension so so yóò wà ní ẹtì develop ẹtì ẹtì àwọn kankan ti bàjẹ́ lánàá àgọ́ ara yín so pẹ̀lú ronú so yóò wà ti ronú ronú ronú jù sotò ló bá ní padà dé gan ìrònú tó ti ro yẹn ibi ẹ̀ ní wàá máa náwó sí gbogbo ló ti bàjẹ́ lára rẹ̀ ibi ẹ̀ ní máa náwó sí ilé ọlọ́run máa ń fún wa káwọn ọmọ jẹ kan nínú àwọn ènìyàn báyìí ọlọ́run ọba òun ló ní òun ni máa darí àdọ̀rọ̀ wàṣàrọ̀ òun ni darí ìnira òun ni darí ìrọ̀rùn bí ó ti máa fi yọ ìmọ̀ni ẹ̀rù nìyẹn yọ máa gbé wá yọ máa gbé wá yọ máa gbé wá yọ máa gbé wá ọ̀fẹ́ yọ ìmọ̀ni ẹ̀rù ni sókè yàn jẹ́ tí wọ́n páàsì ibi méjèèjì oní fi ń dáa ju ibi kéèyàn ò fèèlì lọ ọgọrọ mẹ́ẹ̀ẹ́nìyàn òun wa máa jẹ́ ẹni tí máa fèèlì ọlọ́run bá sọ fún wa wáyé dá àmì àmì الإنسان أعرض ونهى بجانبه ọlọ́run ní àwa ọlọ́run ọba ìdá àmì àmìnà alali insan nígbà tá a bá ṣe ìdẹ̀kùn fún ọmọ ènìyàn kí lọ́mọ èèyàn ó ṣe. ọlọ́run ní àárọ̀dọ̀ ọlọ́run ní ọmọ ènìyàn yẹn àárọ̀dọ̀ anilá sọ yọ̀ọ́ wà á sẹ́rí kúrò lọ́dọ̀ ọlọ́run. kò ní dọ́lọ̀ mọ̀ mọ́ ara rẹ̀ nìkan ni ó dà mọ́ kò ní dọ́lọ̀ mọ̀ mọ́ gbogbo wàhálà tó ṣe tó fi àṣìbù kínní yẹn nìkan ni ó dà mọ́ yọ sẹ́ni kó lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó fún ní kínní yẹn kò ní mọ̀ mọ́ wàhálà tó ṣe tó fi àṣìbù ẹ̀ òní àwọn tó ṣe wàhálà ju ọlọ́run bẹ tí wọ́n tó lọ́wọ́ fún wọn ẹgbẹgbẹrún yẹn ló ṣe wàhálà ju yẹn lọ tí Ọlọ́run rí fún tí ó dá tí ó wàhálà rí fún bẹ́ẹ̀ bá àmì ẹ̀rọ ti ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà lórí ìmọ̀ tó níyẹn tí àwọn ọlọ́run ò fún wọn tọ́lọ́run kan fi lé lọ bó bá ní owó àmì ẹ̀rọ ti ṣe wàhálà ṣe wàhálà ju tiẹ̀ lọ tọ́lọ́run ò fún wọn tọ́lọ́run kan fi lé lọ gbogbo ọlọ́run bá fún yàn láyé àwọn kan ṣe wàhálà tọ́lọ́run fún wọn tọ́lọ́run fún wọn ọmọ èèyàn wọn ní àárọ̀dọ̀ kí ni wọn na àbíjàmpì ọlọ́ni bákúdà bíjàmpì yọ̀ọ́ wàá jìnnà pẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ́lọ́ so yóò jìnnà pẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ́lọ́ so kò ní kò ní kò ní dẹ́mọ́sáàsì ọlọ́run kò ní dìde lórúkọ yẹn náfìlà òṣìṣẹ́ ọlọ́run ọba dìde lórúkọ yẹn náfìlà ẹsẹ̀ rẹ̀ tó wú ìyàwó rẹ̀ ń bèèrè lọ́wọ́ pé kí ló dé ọlọ́run ti bá ọlọ́run sàbúrú jẹ́ ìtẹ̀ fún ọ ọjọ́ sáájú lọ àti tí lẹ́yìn ó ní afara àkùbù so ṣé kí n má jẹ ni habdan shakura ẹ̀rú tí ó dùn bẹ́ fọlọ́run bọ́lá ọba ti sọ bọ́lá bá fún ọ ní ibi kan tó pọ́n ọ lé bẹ́ẹ̀ mọ̀ kan ẹ̀mọ̀ lọ́lọ́run fún ọ ọlọ́run á ní kó ìmọ̀ sọ àwọn yẹn pọ́n ọ lé wọ́n ti gbogbo ẹ̀ kó o tún díje o tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ya ní sọ pé ah mo pìpì à dáadáa ah, mo gbọ́dọ̀ ṣe yẹn dáadáa bá ah, ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni yóò gbégbé rẹ̀ yóò gbé jìnnà sọ́lọ̀ kò ní rántí ọlọ́run rárá ìṣesí ọmọ ènìyàn ọlọ́run rárá ni kí ni. ọlọ́run wá ìsà àmọ́sà òun ṣẹ́rù ọlọ́run ẹ jẹ́ ká burú ó dé kí wàhálà ó dé kí nǹkan ó dé kí wàhálà ó dé nígbà wàhálà bá wa dé ọlọ́ni gbóò lọ́mọ èèyàn ti máa ń rí ọlọ́ni kánà ya ọ̀hún sá ọlọ́ni ọmọ ènìyàn ìgbà náà yọ wà lùsì òkú tanyanya ẹ àwọn ọmọ sọ fún lẹ́gbẹ̀ẹ́ rẹ pé ó máa dà ní ẹ má tàn mí jẹ kò lè dá a mọ́ <laughs> ọ̀dà ìgbà olódó fẹ́ dà ìgbà rẹ sọ pé ọ̀dà ẹ yóò wọ́n dán jẹ yóò ní kó lè dá a mọ́ sọlọ́bi jẹ́ pé ní sọ́tù wood tó jọ áyà yìí wọ́n kà fún wa sọ́tù wood tó jọ áyà yìí áyà ẹlẹ́kẹsàn-án sí áyà ẹlẹ́kọkànlá nínú àyà tọjọ àyà ìlú òun á gùn dáadáa sọ tó yẹ pé ọwọ́ àṣàlàyé ẹ̀ dáadáa láti lè tóbi jẹ́rìí àyà yìí fún wa ọlọ́ni wọ́n láyé àdákù. ọlọ́ni wọ́n láyé àdákù náà ìrìnsáàmì mínà látàrí ẹlẹ́kẹsàn-án dáyé ẹlẹ́kọkànlá ṣẹ́tù ud ọlọ́ni wọ́n láyé àdákù náà ìrìnsáàmì mínà rahma ọlọ́run ní tá a bá fún ọmọ ènìyàn tó wò látọ̀dọ̀ wa rahma ọlọ́run ní afúnni àánú afúnlówó afúnníkẹ náà. ó yẹ wá pọ̀ ọlọ́run ní àtúwọ́n gbà kó lọ́wọ́ ẹ̀ ilé sàlàyé ẹ̀fọ́ sàlàyé dada ọlọ́ni na za àná àbínfò ọlọ́ni àná ẹ má ẹgbà wá ẹgbà kó lọ́wọ́ ẹ ọlọ́ni kìlọ̀ mẹ́rin ó dì í ọlọ́run ní ìnáwó yàrá oṣù yóò lù sí òkùtà yáyá yóò di kẹfẹ́rì sọ́lọ̀ yóò lè ráyìn ah, ìṣe lọ́lọ́ a ah, ewé ló fi lóde gba gbogbo owó ìgbogbo dúkìá ó sì gbà tán ó sì wó náírà tí mo fi ta gbogbo ẹ̀ tán ah, tó wàá kú kankan tó wàá dẹ́dun arin rẹ̀ sọ ọmọ èèyàn tá yáyá ọlọ́run yà ọlọ́run tá a bá wá lọ fún tó náà máa àwọn àdẹ̀kùn àwọn ọlọ́run ọba bàdàdàn rọ àmà sẹ́tìwò lẹ́yìn ìgbà náà gbọ́dọ̀ di àbàjẹ́ báyìí máa fi à eléyìí ti ń jẹ́ bá bá ńlá yàrá yé ọlọ́run ni kò wò dé kọ́ lọ́ wá dé. ọlọ́run lọ́ọ́ yà kú lẹ́nu náà bá a bá ṣe yẹ àti àná. yóò máa sọ báyìí pé áà gbogbo ohun tí ọ̀dà ọlọ́run ti bá a mú kúrò gbogbo olóró ran tọ́lọ́run gbèsè alára tẹ̀lé àwọn náà ti kúrò ní gbogbo ẹ̀ yá ní sí gbogbo ayé ni gbogbo kíní gbogbo ẹ̀ ti lọ ní ìsìn rà <laughs> ọlọ́run kíni ọlọ́run ìdánwò làfárígùn ọlọ́run yóò yá yọ àpapàjánu fàkóòrò ọlọ́run yóò tún sí ìyànrẹ̀ sáwọn èèyàn lójú tì yìí fojú tì í ẹrùpá ni ò lè ẹrùpá lè bọ́ síbẹ̀ ni ẹrùpá lè jáàmù ẹ̀ ni ajáàmù ẹ̀ fojú tì í sọ́tẹ̀ so ọlọ́ni ilà lẹ́dí iná sọ̀rọ̀. ọlọ́ni ilà lẹ́dí iná sọ́bárù bí dín ọlọ́ni àbá àwọn tó bá dèrò àwọn mẹ́sìn ọlọ́ni àwọn tó bá dèrò àwọn mẹ́sìn àwọn nìkan ìmọ̀nà àgbàsú kùlùbà òbí dì àwọn tó bá dé ẹ̀mí wọn mẹ́sìn nìkan àwọn ni wọn lè gba ẹ̀ẹ́dẹ́gbẹ́sìn ní bank contract òun ni ọ̀lẹ́sẹ̀ mi ṣéèkì ṣe sí ọmọ èèyàn nìyẹn tí ò sí èméjì bẹ́ẹ̀ lónìí àwọn ọ̀tá àwọn kọ́dà yóò tún wá lọ ra aṣọ kan tó yẹ pé àtàwọn ọ̀tẹ́ẹ̀lì ọ̀fẹ́ wọ̀gbọ̀n kò já lẹ́gbẹ̀ẹ́ wọn yóò tún wá yín apá rẹ̀ yóò tún ṣàkọ́wájú wọn pé ah òwò àlọ́ wọn ọ̀pẹ́sì gbogbo wọn ni so lọ́nà wọn mọ̀ pé òun wọ́n lè pé kó lè dà fún ni ó dà fún ọ so ṣùgbọ́n kò dúpẹ́ fọlọ́run ọkàn ọ̀pẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ nígbà rẹ̀ sọ̀rọ̀ nígbà rẹ̀ nam. ọlọ́ni àwọn tó bá di ẹ̀mí wọn mẹ́sìn wọn amínú sọ̀rọ̀ a tó jẹ́ pé nǹkan ni wọ́n máa ṣe ní ẹ̀sìn ni wọ́n ń ṣe dáadáa tí wọ́n ń ṣe kíní yẹn tí ti yẹ kán máa ṣe ọlọ́ni ùláìkàlà ọ̀hún mọ̀kífẹ́rọ̀tún ọlọ́run ni àwọn ni wọ́n ní àforíjì lọ́dọ̀ ọlọ́run wọ́n ajrun kabir àwọn ni wọ́n láforíjì lọ́dọ̀ ọlọ́run so ìjọba èèyàn kékeré náà fẹ́ séèyàn gbà mí ṣùgbọ́n ọlọ́run àwọn ni wọ́n láforíjì bẹ́ẹ̀ kò ní wá kọjá àlà fún wa ọlọ́run sọ pé wọ́n ní àforíjì wọ́n ajrun kabir ìjọba ẹ̀ títí dábàá sí wọn ò ní gbé jáde so ọlọ́run fi àforíjì fún wa ajrun kabir ẹ̀rọ ni ẹ̀san tó tóbi yóò sì máa bẹ fún ọlọ́run bá ti ṣàlàyé ọlọ́run sọ láwọn ààyè tó pọ̀ wọ́n ṣàlàyé láwọn àyè tó pọ̀ nìyẹn tó jẹ́ pé ọlọ́run bá ti ṣàlàyé eléyìí fún wa sọ ayé eléyìí náà ó ti tó wa báwọn náà kábọ́ sí ètò tẹ̀lé. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa pé wà á nẹ́bì lọ ṣàlàyé fún wa pé kúndùn yàmàlú aláṣà ìwọ lọ́wọ́ àwa ṣáàkì látúkà wàlàbúdà àǹtẹ̀bọ̀ àṣà ṣàkìlátàk ẹnì kọ̀ọ̀kan ìgbéyàn bá ti rí náà ni yóò ti ṣe ìwọ tó o bá ń báwọn ẹni rírìn tó ń gbọ́ wáàsí tó ń gbọ́ tọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ tọ́lọ́ bá ń sọ yìí ó rí i pé ìyẹn ni ó ràn ẹ́ lọ́wọ́ tó jẹ́ pé tí wàhálà yẹn bá dé tọ́lọ́ bá mú kankan dé àbọ̀lọ́ bá gbé ọ̀rọ̀ dé ò ní problem so structure kálukú ni kálukú ọmọ ṣiṣẹ́ tọ̀ ẹ̀hún tí báwọn èèyàn mutí tẹ́jọ́ mutí kiri tẹ́jọ́ ṣe gbogbo ẹ̀ kiri tí ọ̀wà lówó lọ́wọ́ tó yẹ pé kò fi mutí mọ́ ni ò fi lówó lọ́wọ́ owó kàn dé ni ìyàwó ẹni tí ọ̀gá sọ ni pé a ah, ọ̀rẹ́ ẹ̀jẹ̀ apàdé joint so òtún padà òtún ọ̀gbà sí bàtẹ́ so ló fi jẹ́ pé kúlò yá àmàlà àlàáṣà kẹlàtì ẹnì kọ̀ọ̀kan ọmọ ènìyàn òun náà ni yóò máa ṣiṣẹ́ tọ́ ìṣesí tí bá ti ní láti lẹ́ẹ̀lẹ̀ wá tó ti mọ́ la òun náà ni wọ́n máa ṣe lọ ìṣesí tí bá ti mọ́ yàn la àbàdí àbàdí change kí ìṣesí bọ́dún tó báyà mu ìṣesí àbàdí àbàdí change ẹ̀ ni àwọn kan bá ti wà ní ìsìn báyìí ìṣesí tí wọ́n ń ṣe kí rọ̀mọdé wọn tó dé wọ́n ń ṣe zìnà wọ́n ń mutí wọ́n ń ṣe gbogbo ẹ̀ ah wọn ni Ramadan yìí ọmọ ṣe o ah ọmọ ṣe o tí ì bá ṣe Ramadan ah ọmọ ṣe o ah yóò ti máa ṣe nu Ramadan tí ó fi gba Ramadan tán èmi ah mo parí Ramadan báyìí <laughs> mo bẹ̀rẹ̀ padà nu ọ̀tàn tó fi gíní o ṣáàkì láti yìí ihun tó ti ní lẹ́lẹ́ nìyẹn ìṣesí tí ń gbé bọ̀ nìyẹn ìṣesí yẹn nígbà tó bá tó kúrò lára èèyàn tọ́lá àwọn bàbá tó fi àbá jẹ́ tí ní ìṣesí burúkú nígbà tí ìṣesí mi ìtọ́jẹ́ tuntun bá tó dé tó wọnú ara èèyàn wíwọ tí ìṣesí yẹn bá wọ inú ara èèyàn òun lọ́wọ́ á máa ràn èèyàn lọ́wọ́ tẹ́gbẹ́ èrò tuntun èrò máa máa yóò máa mẹ́yàn la yóò máa mẹ́yàn yóò máa ìdíbàdàn mẹ́yàn la yóò wá gbàgbọ́ òṣìṣẹ́ aburú yẹn lọ́wọ́ èèyàn lóbi jẹ́ pé tẹ́yìn àbáwọ́ kọ́ kúrò nínú òṣìṣẹ́ aburú <coughs> tọ́pọ̀ sínú ṣe sí dáadáa kò tí ì kú òtọ́ dáadáa so kì í tán lára kíní kan àbí nǹkan bọ́ kú kíní so yóò kú díẹ̀ so yóò dùn ọgbẹ́ ah ebi bẹ́ẹ̀ tí wọ́n bá ní ọjọ́ ìdọ́nà ọ̀bọ̀ bá sáà náà yóò tún padà sínú sísìn yẹn sísìn yẹn bá ti ń bá bọ̀ níbi jẹ́ pé ọmọ tá a bá ràn lọ́wọ́ láti lẹ̀ lẹ̀ tá a gbé sórí ṣáàkì látọ̀lẹ̀ káyérì tá a fún ní structure rere kò ní ní wàhálà òwò kan bẹ́ sí ni ẹ̀sìn ọ̀rọ̀ lọ́rùn ìrònú ẹ̀sìn ọ̀rọ̀ lọ́rùn gbogbo rẹ̀ ọ̀rọ̀ lọ́rùn yóò sì máa bá lọ bẹ́ẹ̀ gbogbo díẹ̀ ti kọ́ ẹ̀kọ́ pé kọ́ mọ́ purọ́ ẹ̀kọ́ pé kọ́ mọ́ ka kùránì ẹ̀kọ́ pé kọ́ mọ́ segin gbogbo kí yẹn ó ti bá láàmú ó ti bá ṣáàkìlà àti ẹ̀nìyẹn so wọ́n ó rí bí ó ti di nǹkan tó ti di rọrùn fún sọdọ́ bí jẹ́ pé ṣáàkìlà wà very very important ṣépù téèyàn bá ní hàálù téèyàn bá ní ó wà very very important tẹ́bà wà ní áálù tí ò da ìṣesí tí ò da kéèyàn gbìyànjú láti múra rẹ̀ kúrò bẹ́ẹ̀ kó fira rẹ̀ sí ìṣesí tó da so kó fira sí ìṣesí tó da so ní ó fi jẹ́ ẹni tí ó là dáadáa ẹgbẹ́ nìkan kan wa ká gbìyànjú kúlù kúlù lónìí. òǹkúlù ìyá àlàlà àṣà kọ̀ọ̀kan. ọlọ́ni ìwà ànẹ́bì sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan yá mẹ́nu àlá ṣáàkì láti ì lórí structure rẹ̀ òun ni yóò máa ṣiṣẹ́ tọ̀ bí bá ti ń ṣẹ̀sìn ẹ̀ dáadáa sí bẹ́ẹ̀ ni ó ti máa rọ̀ lọ́rùn sí bí bá ti ń jìnà sẹ́sìn sí bẹ́ẹ̀ náà ni wàhálà ó ti máa ṣẹlẹ̀ sí sí. sọlá bí jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ máa tún ṣáàkì láàwá ṣe ìsúnmẹ́sìn wa ká tún ṣe tá bá ti ń ṣe báyìí ẹ rí i pé gbogbo nǹkan yẹn wọ̀ ọ̀rọ̀ yẹn lọ́rùn kéèyàn má ṣe gidi máa ń ká ìkọ̀rọ̀ ẹlòmíì náà jẹ́ onímọ̀ tí ó ṣe gínímọ̀ká yẹn tí ó lè máa ka gidi àti pé gínímọ̀ká yẹn ti wà ní ẹ̀mí ẹ̀ gínímọ̀ká ti wà ní ẹ̀mí ẹ̀ ẹlòmíì fẹ́ tọrẹ ọ̀rẹ́ tó fẹ́ ta yẹn gbàdúrà tó fi hàn gbogbo ayé pátá yẹn yẹn kóhun tọrẹ gbà náà ló tó lè tọrẹ tí ò sì ní lẹ́sìn àkàmọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ tọ́jú ọbẹ̀ gbogbo ni tó bẹ́ kíní ẹ̀ ti máa là ó gbà tó bá tó lè máa sọ pé kó wọn tọrọ yẹn náà ní kọ̀rọ̀ kó wọn fi lè rí lóbi jẹ́ pé a gbọ́dọ̀ tún kíni ọ ṣáàkìlà wa kí ni o. rabbukum a'lamu biman huwa ahda sabila. ọlọ́run ọba yín a'lamu biman huwa ahda sabila ẹni tó ń mọ̀nà jù ní yín ọlọ́run bá mọ̀ wọ́n gbọ́dọ̀ ẹ̀sẹ̀ máa sọ fọlọ́n pé ní ìlọ́mọ náà fẹ́ẹ́rẹ́ jẹ́ pé sàyẹ́jì sí ìkúlà àmìlí ń bẹ àmàlí yìí gbogbo dẹ́nìkan ká bá ṣe lọ́wọ́ bọ́ sẹ́lẹ̀ sàn sẹ́rẹ̀ sọ́dọ̀ bí jẹ́ pé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa bàtà yanyan òun lágbẹ̀sán aṣẹ́ wa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba mọ̀ bí wọ́n bá ti jókòó yìí ta ni ìmọ̀ni ẹ̀ tóbi jù ọlọ́run ọba mọ̀ ta ni ìmọ̀ni ẹ̀ kéré jù ọba mọ̀ gbogbo wa òmí pé ẹni ṣe wá sí ah wà tóbi ah ọlọ́run ọba mọ̀ ẹ̀ tó mọ̀nà jù nù wa bá a ti tẹ̀lé wa one ọba ọlọ́run ọba mọ̀ táwa ọba mọ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba ọba tó mọ gbogbo wa pátá yẹn ni mímọ̀ tó wá mọ̀ wá olóògbé ọbẹ̀ ká máa tún ṣáàkìlà ká máa tún bá a ti rí structure wa bá a ti rí àálù wa bá a ti rí ọlọ́fẹ́ ká máa tún ṣe ká máa ní ziyadatul iman ká máa nínú sọ́ọ́nù lè iman tá a bá ti ní báyìí yóò lè máa wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa náà. ọlọ́wọ́ ọba yín onáà ni ọba tó mọ̀ ẹnì tó jẹ́ wípé òun ló mọ ojú ọ̀nà jù nínú yín ọlọ́run ọba mọ̀ ọ̀dọ̀ gbogbo alágbọ́dọ̀ gbà pé ẹni tó lóore jù nínú ìjọ yìí òun náà ni kíni ọ anamisa sọlá lẹ́yìn wá gbà náà khairu khairu aril humma bada nabi jiha òun náà ni abubakari lẹ́yìn wá bá lókè abubakari kó tó wá kan umar usman ali gbogbo àwọn eléyìí àwọn tó ń mọ̀nà ṣáájú gbogbo wa kò sínú bá fẹ́ ṣe tá a fẹ́ fi tó wọn ààrẹ tó àwọn sọ̀hábà wọ́n pé àwọn sọ̀hábà náà lóríṣiríṣi ààlè tó wọn sọ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yìn wọn láwa sọ ọlọ́run bá mọ ẹ̀dọ́ ṣe pé òun ni ó ṣe kí ni o òun lọ́ mọ̀nà jù. aya eléyìí aya kan tó jẹ́ pé yóò fẹ́ gbọ́ wa ní àsìkò kékeré díẹ̀ púpọ̀ tó fi tẹ̀síìrì náà òun náà ni a máa lè ṣe dáadáa ní ọ̀la sọ àyà yìí wọ́n ní wọ́n ẹsẹ̀ alúnáka anìrò. wọ́n bọ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ nípa nǹkan tá à ń pè ní àrùrù nǹkan tá à ń pè ní àrùrù abadá lè sáré ṣàlàyé lónìí òun náà ni pé àrùrù nínú alukurani kẹrì rẹ̀ pé níbi bíi nǹkan mẹ́ta ni wọ́n túmọ̀ ẹ̀ sí ṣùgbọ́n àrètí ṣàlàyé nǹkan mẹ́ta tí wọ́n túmọ̀ ẹ̀ sí so alakoko onáà ni pé àrùn fi Qur'an ó ru rúù nínú Qur'ani Qur'ani wa tá n ka yìí ìtumọ̀ tó ní tá a bá ti ń ka rúù nínú Qur'ani ìkànnà àwọn ìtumọ̀ mẹ́fà òun ló máa jẹ́ ìkànnà àwọn ìtumọ̀ mẹ́fà sọmọkà fún anú Qur'an seventy one aya ẹ̀ eh, Qur'an sọ́tù sọ́ọ̀dì láti aya seventy one aya seventy rúwù alákọ̀ọ́kọ́ òun ni ẹ̀mí tí ń bẹ lára gbogbo tí bá ń mí pátá yányán iye tí bá ti ń mí lọ òkè tí bá ń mí lọ ọlẹ̀ èèyàn níní o ẹranko níní o àwọn màláìkà náà níní o àwọn àlìjàn níní o gbogbo tí bá ti ń mí lọ òkè tí ń mí lọ lẹ́lẹ̀ ẹ̀mí tí ń bẹ lára wọn òun náà ni nǹkan bá ń pè ní kìwámúlẹ̀ ayat sọ orí kìwámúlẹ̀ ayat. So, ọlọ́wọ́n bá ní ìzìkọ́lá rabbukal malaika nọm aya seventy one seventy two swatu sọ́ọ̀d nọm ọlọ́wọ́n ní ìzìkọ́lá rabbukal malaika inna khaliqu. ọlọ́wọ́n nígbà tí ọlọ́wọ́n bá sọ fún àwọn màláìka pé mo fẹ́ dá abara kan láti ara pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ibi tẹ́mi ti bẹ̀rẹ̀ wá nìyẹn àbọ̀ àṣàlàyé fún wa ibi tẹ́mi ti bẹ̀rẹ̀ wá nìyẹn ọlọ́mọdé ló fẹ́ dábàá kálátara pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ òun náà ni ádámà náà. ọlọ́run ní ìgbà tí mo bá ti wá di pé fáìsì àṣàwọ̀ ìtùkù nígbà tí mo bá ti wá dà tán tí mo jẹ́ kó ṣe déédéé ara wọn ọwọ́ ṣe déédéé wẹ́ ṣe déédéé ọlọ́run ní kí ni o wà ní fọ́n. ọlọ́run ni mo wá fẹ́ sí mi rú ìyìn àwọn ẹ̀mí kan àwọn ẹ̀mí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀mí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ní àwọn ẹ̀mí ẹ̀ yìí máa fi sí ara nǹkan kọ̀ọ̀kan olóbi sáré èmi àti ẹ ọlọ́run ni màá fẹ́ mo fẹ́ ẹ̀mí ẹ̀ sí lẹ́yìn máa fẹ́ nǹkan kan sí nǹkan ọlọ́run ni fẹ́ ẹ̀mí mo fẹ́ sí àmọ́ àṣàlàyé fún wa dáadáa nígbà omi gbọ́ ọlọ́run bá fẹ́ mi sí ara kí ni o àdàmà bẹ́ẹ̀ ọlọ́run tó ló ń fẹ́ mi tàwa tó kù mọ́ ẹ̀mí àwa tó kù ọlọ́run kí màláìkà kan ni ọ wà àdìsí ti fi díẹ̀ múlẹ̀ ọlọ́run kí ni o fàyà ń fòkù fi í rò sọ yọ wà fẹ́ kí ni o ẹ̀mí sí ara màláìkà kọ màláìkà ti máa wá ti máa fẹ́ sí ara ẹnìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n Isa bínú Mariam ọlọ́run ọba ẹ̀mí titi Isa tọ́lọ́run ọba bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá mú dání ọlọ́wọ́ bá mú dání àwọn àsopàdé ọlọ́wọ́ bá mú dání ọlọ́wọ́ bá gbélé jìbìrìlì lọ́wọ́ ó ní kọ́ fẹ́ sí kí ni inú inú Mariam ẹ̀mí yẹn wà fẹ́ síbẹ̀ ẹ wá di Isa bọ́nà Mariam so ẹ̀mí tá a máa fi sẹ̀mí ọlọ́run ti bá ti wá fẹ́ mi sí i tẹ́lẹ̀ bá ti wọ́n náà rẹ̀ báyìí ọlọ́run kí ni ọ. ọlọ́run gbogbo yín pátá yá òwúlà òsà ẹ wó lulẹ̀ fún kẹ́ ẹ forí kalẹ̀ fún so ẹ̀mí nìyẹn ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ̀mí àbáwá sàlàyé fún wa tó nínú ìtumọ̀ tí wọ́n pe ìsàlù náà ká ní òru sọ wà mẹ́. so àrùn ẹlẹ́kejì bí mara Isa alayhi salam Isa gangan à ń pè ní rúù wọ́n pè ní rúù tó pé ẹ̀mí kan tó lọ́nba mú dání tó lọ́nba wa ó wà nù wọ́n kà fún wa nù sọ́tù nìsa àyà one hundred and seventy one sọ́tù nìsa àyà one hundred and seventy one ọlọ́run bá fi ṣàlàyé fún wa bí isa ti jẹ́ ọlọ́ni ya alal kitab. ya alal kitab la taqulu fi ọlọ́run ní ẹ̀yin tí ẹ jẹ́ alal kitab la taqulu fi dinikum ọlọ́run ní ẹ má kọjá àlà nínú ẹ̀sìn yìí ẹ gbọ́dọ̀ kọjá àlà nínú ẹ̀sìn yìí náà. wala taqulu ala Allahi illa al-haqq. ọlọ́run ní ẹ má kúrò lọ́hùn ẹ má sọ nǹkan kan mọ́ lọ́wọ́ òdodo ni kẹ́ ẹ máa sọ pọ̀ lọ́hùn náà. إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها Ọlọ́run ní ẹ mọ̀ pé Jésù tẹ́ ń wò yẹn Màsíyà ẹ ti máa rìn káàkiri tẹ́ ń wò yẹn Ìsá tó jẹ́ Ìsá Ọlọ́run ṣàfihàn tó jẹ́ ọmọ Mariam kì í sọmọ Ọlọ́run Rasulullah òjíṣẹ́ Ọlọ́run ni وكلمته ألقاها إلى مريم وروح wàkẹ́lìmọ́tò ọlọ́run ló sọ gbólóhùn kún ọlọ́run ló sọ gbólóhùn kún wọ́n jìbìrì lọ fẹ́ síbi aládàsí kún níbi tó wà ọlọ́run kò dìbẹ̀ ẹni kẹ́lìmọ́tò wù ni gbólóhùn ọlọ́run ọba ni kẹ́lìmọ́tò wà ẹ̀ àlìkọ́ àlọ́ Maryam ọlọ́run ọba tró kẹ́lìmọ́ yẹn sí Maryam ọlọ́run tó kẹ́límà ẹ ó tún àti kíni ọ mariam láti kún kò rí bẹ́ẹ̀ kò di jésù kún ìsà kò di ìsà ọlọ́run ẹni kò rí bẹ́ẹ̀ náà. ẹ̀mí látọ̀dọ̀ ọlọ́run ni tọ́lá ń gbélé jìbìrì lọ́wọ́ ikọ̀ lọ fẹ́ síbẹ̀ rú omi ni o ọlọ́run gbélé jìbìrì ọlọ́run ikọ̀ lọ fẹ́ síbẹ̀ náà ọlọ́run sàlàyé ni. ọlọ́run ní wàrọ̀ súùlì yìí ọlọ́run ní ẹ nígbàgbọ́sọ́ ọlọ́run ọba àtòjíṣẹ́ náà. wàrà àtàkùn ọlọ́ni ẹ mọ́ sọ pé ọlọ́run jẹ́ mẹ́ta rárá ẹ̀wọ́n lọ́ba ti ń ṣàlàyé nǹkan lẹ́yọ̀ kọ̀ọ̀kan fáwọn yà tí a bá ka ayẹyẹ lẹ́yìn tuntun fún yà kéèyàn kéèyàn di mùsùlùmí náà ọlọ́ni. ọlọ́ni ẹ jìnnà sí gbogbo wọn dáadáa bẹ́ẹ̀ ń sọ ọlọ́ni khayran lakum olólórí fún ìdẹ́bà jìnnà sí. ọlọ́ni àlọ́ ọlọ́ni ọlọ́run kan ṣoṣo ni àlọ́ ọlọ́run kan ṣoṣo ni ọlọ́run pé méjì kò kí mẹ́ta subhana ọlọ́run ni ọba yìí ọba tó ń mú ni ayẹ̀kú na láwùú wọ́lá táyọ̀ gbọ́dọ̀ wọ́n fẹ́ wà fún bọ́ọ̀lù wọn ti fẹ́ wà fún náà làwọn máa fi sàmà wa. gbogbo ohun tí ń dán sẹ́mà tẹ́lẹ̀ o gbogbo ẹ̀hún ló ní wọn ni wọn ló pọ̀sẹ̀sì wọn níní lọ́lọ́run ní jésù kì í ṣe pé òun lọ́jọ́ mọ́ ọlọ́run ó níní gbogbo ọlọ́run ni sọ́ọ̀ wà káfà bí láàyò. ọlọ́run bá ní ọlọ́run bá ti tó ní olùdáàbòbò gbogbo nǹkan tí ó ní pátá yanyan náà so àrùn nìyẹn so rúùn mìnìkù ìyẹn ni pé a máa ń lò fún jésù lẹ́wọ̀n àrùn so bìmánà jìbìrì a máa jẹ́ jìbìrì so gẹ́gẹ́ do wọn ní sọ́ọ̀tù ṣùwárà aya one hundred and ninety two àti one hundred and ninety three sọ́ọ̀tù ṣùwárà náà aya one hundred and ninety two àti aya one hundred and ninety three sọ́ọ̀tù ṣùwárà wa inna u latenzi. Mm -hmm ọlọ́run wa innahu latanzilu rabbil alamin ọlọ́run ọba ní kùránì yìí latanzilu nǹkan tí ọlọ́run ọba rabbil alamin ọlọ́run ọba tó ní gbogbo ẹ̀dá ọlọ́sọ kùránì kalẹ̀ ọlọ́run nazala bí iye ọlọ́run nazala bí iye rúùl àmì ọlọ́run rúùl àmì. ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kálíbà wọn jìbìrì ni ọlọ́ni jìbìrì tó jẹ́ pé ó ṣe é fọkàn tán ọlọ́run lọ sọ̀kalẹ̀ sọ nínú kùránì a máa jẹ́ jìbìrì ẹlẹ́ẹ̀kẹrin a máa jẹ́ nínú kẹrin a máa jẹ́ wáyù bá fi ránṣẹ́ sànàbí a máa jẹ́ wáyù ní suratu gọfìr aya fifteen Ruhu a máa jẹ́ kí o a máa jẹ́ wáháyù revelation tọ́lọ́n fi ránṣẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run ìyẹn ni iṣẹ́ tọ́lọ́n fi ránṣẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run padà yẹn a máa jẹ́ bẹ́ẹ̀ náà suratu gọfìr aya fifteen ọlọ́ni rọ̀fí ọ̀dàrọ̀jáàt zul arshi ọlọ́ni yúlìkì rúà min amrihi alamiyasa min ibadihi liyundira yawma talaq sọ́tù gọ́fìrì àyà fifteen nam. تغيير الدرجات ذو الأرش يلك الروح من أمره ọlọ́ni ọlọ́ni rọ̀fíù dàrájà ọba tí ipò rẹ̀ ga olólùmọ̀ba ọlọ́run ní zulẹ̀ arṣu ọba tó ní arṣu nǹkan bá ń pè ní arṣu ọlọ́run bá lọ́ba tó ní bẹ́ẹ̀dì ọlá rẹ̀ náà. ọlọ́run ọba ní yúlíkírú àjọsọ pé ọlọ́run ọba ní máa tró revelation wáàyí min amúrì yìí láti bí àṣẹ rẹ̀ àṣẹ ọlọ́run ọba lọ́wọ́ ọba tó máa tró revelation alámáyàṣáú. alámáyàṣáú fún ẹnikẹ́ni tó bá wù nínú ìbáàdì yìí nínú àwọn ẹrú sìn yìí nípa àwọn ànábì ọlọ́run ọlọ́ revolution ni general revolution ọlọ́run bá ní máa tú owó ààyè sẹ́ni bá wù the new zero yọ ọmọ talak kẹ́ni ó lè bá máa wánu àwọn ènìyàn ní yọ ọmọ talak ọjọ́ tí wọ́n pàdé ọlọ́run àkọlé bá máa wọ̀nù wọn ẹlẹ́ẹ̀karùn-ún oní àná pé rú amájẹ́ kùránì so ààyè wáàyè special àbẹ́jẹ́ kùránì so ọlọ́run bá sọ ilé ìfowópamọ́ sọ́tún ṣúrọ́ aya fifty two ọlọ́ni wàkàdáríkà àwọ̀káyìnà nam wàkàdáríkà àwọ̀káyìnà ìlàíkà rú àmìn amrina màkúntà tẹ́dìrí malkitab wàlálì iman wàlákin ja'alnahu nuran náàdì bí iman nàṣà omin ibadina wa innaka latadi ila siratin mustaqim aya 52 two aya fifty nam ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ la ránṣẹ́ sí wa ànábì rú án kùránì àfi kùránì ránṣẹ́ sí ọ mí ní amúrì náà àṣẹ wa la fi ránṣẹ́ sí ọ náà. ìwà ànábì tẹ́tẹ́lẹ̀ ọmọ tí wọ́n ń pè ní ìwé ọmọ tí wọ́n ń pè ní yímọ́ọ̀nì ọmọ tẹ́tẹ́lẹ̀ àwa la fún ọ pé látara àwìn náà. wàá kí n ọlọ́ni àwọn ọlọ́sọ kùránì di ìmọ́lẹ̀ fún ọ tẹ́gbẹ́ àwọn afọ́nà máa ń tọ́ba wùwà pẹ̀lú ẹ̀ nínú àwọn wa. ìwọ ìwọ òjíṣẹ́ ọlọ́wọ́ bá ìwọ ló ń ṣàlàyé ìdáyà fáwọn ènìyàn pé kí wọ́n máa wá ojú ọ̀nà tó yẹ so ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé a máa jẹ́ àṣẹkínátú wà násùlù wà tààyèd òun náà ni pé ìfọ̀kànbalẹ̀ ìrànlọ́wọ́ ọlọ́run ọba ìkúnlápá ọlọ́run ọba gẹ́gẹ́ bí tí wàá ní sọ́tù mùjáàdìlà àáyá ètò jẹ́ pé òun náà ni ó gbẹ̀yìn nínú rẹ̀ sọ́ra kàmáwa kádìẹ́mẹ̀ ọ̀làyíkà kátàbà fi kùlù bí imli iman. ọ̀làyíkà kátàbà fi kùlù bí. وأيدهم بروح منه ọlọ́ni àwọn wọ̀nyí àwọn tí wọ́n bá jẹ́ àwọn isbullah àwọn tí wọ́n jẹ́ àwọn jẹ̀mọ́ ọ̀tọ́lọ́hún ọba ọlọ́ni àwọn láti sínú ọkàn wọn al-iman ìgbàgbọ́ ọlọ́ni wa àyíyáda àwọn ọlọ́run ọba fìrìlẹ̀ sínú ọkàn wọn ìgbàgbọ́ àwọn wọn lọ́wọ́ bìrún ìmìnìkù ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ìkún lápá látọ̀dọ̀ ọlọ́run lọ́lọ́run bá ṣe fún wọn. so nǹkan márààrún yìí òun náà ní jẹ́ rúù nínú Al-Qur'an Al-Karim so ìkànnú ẹ̀ òun náà ní ìkànnú mẹ́ta nínú ẹ̀ so ìkànnú mẹ́tẹ̀ẹ̀ta òun náà ní wọ́n pe rúù tó wà ń bí àmà ṣàlàyé fún wa lọ́la ìta gbọ́ kọ́lọ́ jọ́sí ọláǹfààní kọ́lọ́ jẹ́